السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المستمعون الكرام فأيها المصلون فقد شرعنا في موضوع الربا قبل الجمعة وشرعنا في بيان آي... بعض آيات من آيات القرآنية والتي جاءت في سورة البقرة من الآيات المئتين وخمسة وسبعين, وسبعين إلى الواحد وثمانين بعد المئتين وقد شرعه الله تعالى بقوله الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار فيها خالدون ثم قال سبحانه يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وتكلمنا عن بعض بعض استنباطات وحكم تتعلق بهذه الآية ومنها في الوقت الراهب على الكفار عليهم من الله ما يستحقون من العذاب واللعن يشبهون القرض بالبيع وهو تشبيه خاطئ وقياس في مقابل في مقابل النص فهذا حرام في شريعة محمد صلى الله عليه وسلم أنه لا يجوز القياس الذي يعارض النص القرآن والنص الحديث إذا ثبت فهم أبدوا قياسا وهذا القياس مردود ثم أشار الله سبحانه وتعالى إلى أن من أخطأ وأذنب ثم تاب إلى الله تعالى فإن الله سيعفو عنه فيما يتعلق بحقوق حقوق الله تعالى أما ما يتعلق بحقوق العم فإنه لا بد من التخلص منه ثم يعفو الله عنه بعد ذلك ثم من الاستباطات أيضا أن العلماء في الإسلام تكلموا عن الكبائر من الذنوب والصغائر فمن الضوابط للكبائر أنه إذا ورد في القرآن التنبيه عليه والتنكيس على أنه جريمة أو جاء في القرآن باللعن والوعد بالنار أو نحو ذلك فهو من الكبائر إذا فأكل الربا بمقتضى نصوص القرآن يدل على أنه من الاثنين كبائر الإثم فنسأل الله سلامة العافية ثم جاء حديث النبي صلى الله عليه وسلم يعد السبع الموبقات فذكر منها أكل الربا وجاء في بعض الأحاديث أن الله سبحانه وتعالى لعن لعن آكل الربا وموكله وكاتبه وكاتبه وساهديه وقال النبي صلى الله عليه وسلم فيما صح في حديث في صحيح مسلم هم سواء لا فرق بين المجرم والذي ساعد المجرم في الإجرام فنسأل الله السلامة والعافية عليك رحمه الله الله باتي وكتوسي أصر الكيد فعن محمد sallallahu alaihi wasallam kí ọlọ́ba tí ó tẹ́ tí ó gbẹ́ àti àwọn ará alẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yíwú tó bá jọrọ mọ́ Islam tí ó fi jẹ́ òkèèjì kọ́lọ̀ jẹ́ àjọwà nínú wa àgbà yìí tó kò sí ẹni gbẹ́tọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti ọlọ́run lónìí nǹkan soso àti pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fẹ́ rẹ̀ ni. ní jimá kan tó ṣáájú atẹnugbọ ọ̀rọ̀ rìbá sáà mọ̀ sí owó èlé a sì sọ ọ̀rọ̀ tá a sọ lórí ẹ̀ insha allah ta'ala ó dúró lórí ntọ́wá nínú quran quran chapter two verse two hundred seventy five títí dé two hundred eighty one tọ́lọ́ ń sọ àwọn wọn lórí ọ̀rọ̀ ọ̀nbá wípé owó èlé ẹ má jẹ́ ní ọ̀dà ni oríṣiríṣi ẹ̀fọ́ lọ́rùkọ̀ mọ́ àyà yẹn tọ́jọ́ pé díẹ̀ làwọn amẹ́nubá. nínú jimá ìsọlọ lọ́wọ́ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú ayé àná yìí pé alẹ́bí náà yà àlù nà síbà àwọn tí wọ́n jẹ owó yìí láyà kó mú na ilé akámá yà kó mú lẹ́yìn ṣe ìtọ́ nìyẹn náà bàbá àdìjọ́ àdìjọ́ ìdìde tí wọ́n bá dìde tọ́lọ́ ń gbé wọn dìde bí ìdìde ẹni tí àjàmú ti fọ́ báyìí bí ìwé rẹ̀ lórí rẹ̀ ti dà bẹ́ẹ̀ ni ó ti máa ṣe bí a ṣe ń dìde ni wọ́n máa ṣubú bí a ṣe ń lọ tí wọ́n máa lọ òsì tẹ́ẹ̀sì rí pé lè ọmọ ní ti ṣe rárá kọ́nà kan sọ àpò nùrú ẹ̀. bí túmọ̀ sí pé àpèjúwe tí ọba ṣe ń nu ilé ayé iná lọ́lọ́ òfin kan lẹ́ran lálùkì àmọ́ àwọn èèyàn kan bẹ tọ́ ẹ pé nítorí tí wọ́n gbé owó èlé ni wọ́n fi dàbí ẹni tí ọ̀mọ́ ti mọ́ wọ́n sì lọ́pọ́lọ́ wọ́n sì ní gbìyànjú ṣùgbọ́n owó èlé ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti sọ wọ́n di ẹni tí ọ̀mọ nǹkan ti mọ́ ó ti kó wọn sí wàhálà ó ti kó wọn sínú ìròyìn wọ́n ti gba dúkìá ẹlòmíì wọ́n ti ta ilé ẹ̀ wọ́n ti ta ọ̀nà rẹ̀ nítorí owó èlé lọ́yà ọlọ́wọ́ á ní ẹ̀sán tó wọ́n san fáwọn tí ń gbowó èlé irú táwọn náà ti ń lé ayé ni tí wọ́n sọ àwọn èèyàn kàdá láì mọ̀ ọ́ àwọn náà dàbí ẹni tí ọpọlọ ti dàrú ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ìsọ̀rọ̀ ti àbá àtọ̀tẹ̀. ọlọ́ọ̀ni kí ló dé tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi sọ wọ́n lẹ́sàn-án bẹ́ẹ̀ òun náà ní pé lẹ́nu ara wọn wọ́n ń sọ pé innamal bay'u mithlu riba owó èlé àti òwò títí ọ̀yàtọ̀ síra wọn lọ́dọ̀ ọ̀tún wọn ọlọ́ọ̀ba ẹlẹ́dàá ọ wọ́n ní rárá kò sí yàtọ̀ mẹ́ gbogbo tọ́ba ti lè jẹ́ pé èèyàn ọmọ ti àkàwé àbí ọmọ lu ọpọlọ tí ọmọ ti takò náà tó Kùránì àbí hàdí lórí ọ̀rọ̀ owó èlé ni àbí ọ̀rọ̀ míì irú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀sán tọ́lọ́ wọn sàn fún náà lójú tọ́nu Kùránì yìí ó ti jẹ́ ẹ̀ńtọ́ takò tọ́lọ́run tó lẹ́tọ̀ọ́ sí ìyá tọ́lọ́run tí ọba rú ọ lójú tí ọba sì yí ọ o sì ní ẹsùn oní àwáwí olárùjàre ṣùgbọ́n tó bá ti kílíà yìí pé bí dúkùrú àrùtọ̀ rí ẹni tó ti fọkàn tán ó tu fún ọ ọyẹ kùrá yorùbá rẹ wò àbí tó ní translated english translated one orí pé kẹtẹ náà ni o tó wá ń taako hadith anabi sallallahu alaihi wasallam ìtọ́fẹsẹ̀ rí lẹ̀ nínú sọ̀rọ̀ Bukhari ní àbí sọ̀rọ̀ Muslim ní àbáwọn tíra súnmọ́ ní náà tọ́ba ti lè fẹsẹ̀ rinlẹ̀ tí ọba fẹsẹ̀ rinlẹ̀ ò ní ẹjọ́ ṣùgbọ́n tọ́ba ti lè fẹsẹ̀ rinlẹ̀ ọ̀lẹ́tọ̀ kó fi ọpọlọ rẹ lásán kó fi tààbù torí kọ́ lọ́n tọ́ dá wa ọmọ jù wá lọ àìmọye nǹkan táwọn ọmọ rí sí àǹfààní bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run aburú ti ń bẹ́ẹ̀ ju àǹfààní ẹ̀ lọ ọ̀nà ọ̀bọ̀ wà fẹ́ kí ìwọ̀ bí ọba sáǹfà níbẹ̀ rárá àwọn tí ń mú òní mu ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run aburú ti ju àǹfààní ẹ̀ lọ́kọ́ mẹ́ẹ̀dé èèyàn ó ní èèwọ̀ ni àgbọ̀dọ̀ mú bẹ́ẹ̀ náà ní jìnnà dídé ìgbádùn kan tó wọ́n bá ń bi àlàálì náà lọ bá nùbí jìnnà ṣùgbọ́n aburú tó rò pọ̀ mọ́ ìgbádùn yẹn ọkọ̀ ju àǹfààní tí wọ́n ń lérò kó òun rí ń bẹ lọ ọlọ́run sọ pé haramu ni ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni rìbá ẹlòmí ọmọ ronú ẹlòmí gba ọmọ ẹnu tiẹ̀ sọ tí ò ní ìdú rárá kọjá mùsùlùmí tí ì bá tiẹ̀ dé mùsùlùmí á sọ pé ọ̀rọ̀ tiẹ̀ ti wọ́ tẹ́lẹ̀ ọlọ́run ti mọ bí ó ti yanjú ẹ̀ láyé àti lálẹ́ ìyá mọ̀ ṣùgbọ́n mọ́mí ní òdodo mùsùlùmí òdodo yọ ọmọ pé bóòlù ló ń ṣe fẹ́ kú ọ̀rọ̀ jọ láì gba rìbá láì gbowó èlé gbogbo ńtọ́ bẹnu sọ́ọ̀bù bóòlù ló ń fẹ́ sọ̀ báyìí láì gbowó èlé àìmọye èèyàn tí ò gbowó èlé tí gbèsè ayé wọ́n ti ń sọ̀rọ̀ sóde ń dáa kí ẹ lówó lọ kí ẹ níbi tí wọ́n gan lóró mi lọ. ọlọ́run rẹ ní kó nígbàgbọ́ sí kó o sì dúró sí i kó o sì ní àmúre tí o jẹ haram kì í sọ̀rọ̀ owó èlé nìkan àti gbogbo ọ̀nà táwọn èèyàn gbà àti jàǹbá oríṣiríṣi ìwọ dúró lórí wípé wò ní ṣe ń ṣe ọlọ́run ló sí wọ́n á gbìyànjú lórí nítorí bá jẹ́ ẹ ṣe nínú tí máa ti okùn tí máa ti okùn fún àrísìkè fún yàn ní kéèyàn ọmọ sọnù tó bá fẹ́ kó sápò àbí tó bá fẹ́ jẹ títí sí halali ni àbí haram kọ́mọ sápò haram nínú tí ọmọ ti okùn fún ọ̀rọ̀ ni àwọn èèyàn náà gbọ́ òkun láàkáyì ìwọ tó bá wọn ìwọ tó parọ́ fún wọn ìwọ tó gbé owó ọjà ga kọjá bó ti yẹ tó tún gbúra lé lórí fún èso mùgọ̀ ìwọ tí gbé sẹ́fún tó ò wọn èso ń gbọ́ rárá ẹni tó ti sàyídá sí ṣé yóò wá tún wá bá ọ tí yóò tún pe àwọn èèyàn wáyé pé ẹni báyìí lọ gbéṣẹ́ fún un kódà tẹ́ bá ti gbéṣẹ́ fún un ọwọ́ pé ọkàn disappoint yín kò sí bá yín ṣiṣẹ́ yín pé ìní ọkàn ṣẹlẹ̀ à ayọ́nu yàn ṣùgbọ́n nígbà tó bá ti ń lo tọ́lọ́run lórí ìgbésẹ̀ rẹ ntọ́lọ̀ ń fẹ́ òun gẹ́lá àwọn èèyàn ń fẹ́ bí wọ́n ti fẹ́ kéèyàn wà nù ẹ̀rí ẹlòmíì tó bá jẹ́ pé ọjọ́ bí àfọ́ká ọ̀tọ̀ọ̀tọ̀ ní àbáàrí kéèké fẹ́ èèyàn ní kéèké èèyàn ló ná ìdí ẹni pé ìfẹ́yẹ ká bá lọ́wọ́ rẹ ní ìwà ọ̀dà tọ́lọ̀ wọn bá ń fẹ́ ìdáhùn èèyàn ń fẹ́ náà nù ntọ́lọ̀ ń fẹ́ òun tá a bá ti wá ń ṣe ọlọ́run náà wàá máa ṣe tiwa lọ́nà tá a lérò àti ọ̀nà tá a lérò ọlọ́run máa pe àrísìkì wá bá wa lọ́nà tá a lérò àti ọ̀nà tá a lérò nínú àdìsá nàbí sallallahu alaihi wasallam àmọ́sọ yìí pé ọlọ́run ọba kọjú kan ní sàárìsìkì nítorí ẹ̀ṣẹ̀ kan tọ́da ìwọ pé ẹ̀ṣẹ̀ eléyà ó ti gbàgbé ẹ̀ nígbà tó ṣe ó sì lè jẹ́ pé nínú ẹ̀ ní ti kọjú ọlọ́run àrísìkì gà sí wọ́n mà máa sáfẹ́sẹ̀ wa mọ̀ òwúrẹ́ ọlọ́run rìbá ìṣe bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan jẹ rìbá mọ́tò wa tún máa jẹjà láìjẹ ebi tilẹ̀ kẹ́kẹ́ àwọn jẹ táwọn ọba jẹlé kódà ẹni tí ọba jẹ gan wọ́n tún máa gbójú rẹ̀ dúdú ẹni tí òfin ọdún kódà kò ní lówó ra pátá tí ọba ní jára mú Nàìjíríà sọrí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àìmọye tẹ òjọ táwọn èèyàn ṣe àìmọye tẹ òsì tí wọ́n ṣe tí ẹ bá ti pé ìwọ̀sọ yẹ fún ó pé aláàní wọn ni wọn ọ̀jà rámù rárá bóòdó tó wá sọ pé tí ọba jára mú ní Nàìjíríà ìkò ní lówó ra pátá ọkàn rẹ náà ti bàjẹ́ tẹ́lẹ̀ ìwọ ti dúndú pé àràmù náà máa jẹ òjijì ọlọ́run sọ lọ́la àdìwọ̀ sọ́wọ́n sọ pé nàlá aláyún líle ní hàtà ìdá akádàwó lábùsùlù ọlọ́run bá máa lo alábòjì lára dájú kan ńgbọ̀ba tó bá yá ọlọ́run ọlọ́run mú pẹ̀lú tí ò ní bọ́nú ẹ̀ àràmù tó bá lọ ń jẹ àtiwọ́ abú tó bá lọ wú mọ́ ọlọ́run tó ń bọ̀ wa. kọ́ máa lé wa kó bí gbogbo ẹ̀sẹ̀ àwọn èèyàn kan jẹ rìbá ó dùn mọ́ wọn lẹ́nu wọn wà máa sọ yìí kí ni ìyàtọ̀ láàrin rìbá àti owó èlé kò sí yàtọ̀ lọ́dọ̀ làwọn kò sí yàtọ̀ láàrin rìbá àti owó títẹ owó títẹ àti rìbá ó sì yàtọ̀ síra wọn ìgbà tó o bá yá lówó tó o bá béèrè fún èyí ní jẹ́ rìbá ṣùgbọ́n tí wọ́n fẹ́ fi wéra wọn ní èrè tó bá rí lórí òwò àti tó bá rí lórí rìbá ìyẹn wọ́n fẹ́ fi wéra wọn wọ́n gbà tọrọ ká wọn lá wọ́n ní ìnáwó ìbéèrè rẹ̀ tó lọ sí wa nítorí yẹn wọ́n wí pé ìnáwó ìbéèrè rẹ̀ tó lọ kọ́rù àbí ìnáwó ìbéèrè rẹ̀ tó lọ rìbá rìbá lọ́kàn nítorí fún wọn wí nù wọ́n gbé ọ̀rọ̀ kára wọn láadé wọ́n sọ pé òwò jíjẹ kò yàtọ̀ sí rìbá ó sì yàtọ̀ síra wọn ìwọ́n tó bá ti ṣòwò òtù kéèké tí wọ́n ń pè ní rí òtù ṣe tó léwu ó ṣeé ṣe kó o jèrè ó ṣeé ṣe kó o má jèrè ó ṣeé ṣe kó o tó lù ìyá máa rajà níbi kó tó tà ń kò lùsì kò jèrè ìgbàlọ́gbẹ̀ ti jèrè ó ti lùsì agbára wàhálà tó ṣe lórí ẹ̀nìkan ló lùsì lùsì owó ṣùgbọ́n ẹ̀yìn amọ̀ra ọjà tí ó tó ta lẹ́ẹ̀dì sọ́dọ̀ alọ sọ́rọ̀ alọ tí ó tó lù ṣùgbọ́n rìbá yóò dóko kalẹ̀ ní dẹ́dẹ́ ni ọgbọ́dọ̀ méje wá kò sí wípé nílò ọlọ́run lọ yóò mo lè lù sí o lórí rìbá yóò agbolè mọ́ mi kò sí yìí kò lórí ìbàjọ́bọ̀ sọ yìí nílò ọlọ́run lọ yóò ten percent ni ọgbọ́dọ̀ pè lẹ́yìn oṣù mẹ́fà sọ́ọ̀ bá ti mu wá lóṣù mẹ́fà wọn ó tìrò rẹ̀ mọ́ ojú owó wọn ó tó fi ten percent míì yóò tún jọba lè yóò tún wá di ń gbà orílẹ̀-èdè ń gbà tó di wàhálà tí wọ́n lọ́rùn gẹ́gẹ́ náà ní nàìjíríà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan sànù wa ni ti lè jẹ́ pé owó owó owó owó láti sàníyàn ń kó o mọ̀ pé rìbá ti wà tí ti bẹ̀. inú aburú rẹ̀ wọ́n wàá gbà báwọn kì í tún ṣe bí wọ́n ti gbà wọn náà wọ́n tún ṣe ọmọ ìlú ni wọ́n wàá máa yọrọ rẹ̀ lára rẹ̀ lọ láéláé tí ẹ̀wọ̀n nǹkan ńlá ìsìláàmù tí ìfẹ́ ń bá lówó tó bá rọrùn fún ọ láti yá àyàn yá ọlọ́wọ́ àfọ̀n ládàá yóò fọ́n clear ládàá ẹ̀ńtọ́ ọ̀yá lówó lò tí ò sì fi èlé sí tó bá yọọ máa dùnnú sí ọ yọọ máa ṣàdúrà fún ọ kò ní fẹ́ ṣubú rẹ ọlọ́run ti lè pé kí nǹkan ó tún yí padà gbà mí kọjá pé ọ̀dọ̀ ẹ̀ ni ó sí ọwọ́ kan tó bá dọ́dọ̀ rẹ̀ à mi fóònù àti kí mi o gbowó èlé ń gbà yẹn o nínú dáadáa tó ti ṣe síwájú lọ́dún tó tún kó tó jẹ́ ń bẹ̀ láyé tọ̀run tún rẹ̀ lálẹ́ ìsì ìsìláàmù òun náà ní pé ká yára ẹni lówó lọ́nà tó gbàdá tó ọ̀bá wa lába yá rẹ̀ lówó wọ́n béèrè béèrè ìtọ́ba lè gbóyàn gbóyàn lágbára kó tajú ṣùgbọ́n tó wá lọ síbi wípé gbẹ́lẹ́ yìí nílé wa àdúgbò ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tó yẹ pé ìdílé ẹgbà ọ̀dà ni ọba ṣẹlẹ̀ ọlọ́ọ̀bà kọ́ ọ gbowó lọ́wọ́ wọn. o ti mọ̀ kó san èlé nìyẹn lójú ọ bẹ́ẹ̀ náà ni lóòrùn tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ọmọ fi fàánú ọmọ rẹ̀ kọ́mọ̀ lérè kọ́mọ̀ ní èlé nú àwọn ní o ti mọ dìmáàdì fún èlé pẹ̀lú gbogbo ìyàtọ̀ kọ́ńtà yìí tí ènìyàn ẹyọ kan bá yá owó tó bá ra mọ́tò lọ́wọ́ tọ́jú lọ́dọ̀ ìjọba tó ra mọ́tò àbí ọkọ̀ ilé àbúrò kọ̀ǹpìlìtì ilé rẹ̀ ìdàgbàsókè lọ́jẹ́ fún ìlú kótó di tiẹ̀ gangan torí ibi tí ìlú ti kójọ náà nìyẹn ibi gọ́ọ̀mẹ̀ntì ní sọ́fàìbù nìyẹn tí wọ́n bá ní èèyàn bíi mẹ́ èèyàn bíi ọgọ́rùn-ún ní bẹ́ẹ̀ nàìjíríà kò sí gọ́ọ̀mẹ̀ntì mọ́ nù àwọn ẹlòmíràn wà á gbé ìdí ẹ̀yìn kíákíá èèyàn bíi ọgọ́rùn-ún kíákíá wọ́n kàn gbalẹ̀ gbogbo ẹ̀ wọ́n gbà kan ojú ìwé wọ́n da gbogbo ẹ̀ wọ́n da ẹ̀kú ìlú nìyí táwọn ọmọdé wọn ò ní mọ̀tàmọ́ ṣùgbọ́n dáadáa tọmọ ìlú bá ń ṣe progress lọ jẹ́ fún ìlú kò yẹ ìjọba ọmọ wò ń wò wípé ọ̀daràn ìyẹn lé lé ìgbóhùn tó wá gbowó lọ́wọ́ wa ó yẹ ká gbèrè lọ́wọ́ ẹ̀ ìwà tí ọ̀dà rẹ̀ nígbà tó kàn ọ̀dà iná làbá lórí ìjọba iná lọ́ba alábádéjì táàkì àtẹkùdórógbó tí wọ́n mọ owó oríṣiríṣi company àbí institute tí wọ́n mọ òwe pé àwọn náà ń gbowó níbi jẹ́ngbà táàkì wọn ká máa multiply ẹ̀ ní àníyàn sí ọ̀dà náà ni ó ní táwọn náà ń ké sàkó núùlù fún development núùlù òye tí wàhálà yọ ọkọ̀ tó báyìí ibi ká ń lọ ní pé a gbọ́dọ̀ jìnnà sí ọwọ́ èlé ẹni yóò ti bá ń sọ̀rọ̀ ti bá ń fi òwò ṣíṣe ti bá ti ń wé yíyá àyàn lówó ìlú ẹni bẹ́ẹ̀ ọ̀nsán tó sàkó Qur'an báwọn àtẹ̀yẹ̀ nínú àti sọ lásìkò ànábì wa sallallahu alaihi wasallam. ọlọ́run wá ní sọ̀rọ̀ bá wá wú ọ lójú aláwọ̀ ọlọ́run àti títà rírà àti lẹ́tọ̀ọ́ ìtọ́jẹ́rì ìbáwé àtẹlẹ́wọ̀ fún mi lọ́wọ́ fẹ́ sáájú ọlọ́run tó dá wa ó lélẹ̀ ìtọ́ eléyìí ọ̀tọ̀ ẹ wo obìnrin náà ń bẹ́ wọn ọlọ́run ní àwọn kan ọ̀tọ̀ àwọn kan ọ̀tọ̀ ṣé ìgbàdùn tá a bẹ́ tọ́jà kò síra wọn ṣùgbọ́n lọ́ọ̀ ní ara ọ̀gbọ́dọ̀ fi ọmọbìnrin rẹ ọ̀gbọ́dọ̀ fẹ́ mọ̀mọ́ rẹ ọ̀gbọ́dọ̀ fẹ́ jẹ́jọ́ bí yíbọ̀ ọlọ́run tó lọ́ba nù kùrán nítorí aburú tọ́pọ̀ tó rí lára bó o fi wú nǹkan bá ń bá yà kèrè pé kó lè wò lè rọmọ bí mbẹ tọ̀hún wá kèrè pé kò ní lè tọ́jú ilé kèrè pé kò ní máa lè pèsè oúnjẹ fún ọ kèrè pé kò ní fi ọlọ́kàn balẹ̀ ṣùgbọ́n aburú mi ń bẹ tó tún lè tẹ̀lé tọ́pọ̀ ju ètú ọ̀run lọ nígbà bá gbọ́ pé ọ̀fẹ́ àdìrẹ́ tó tún kọ àǹtí rẹ̀ lẹ̀ nítorí ìdí kan àti kejì pé fáìlì wọn ó tòrò kò lè tòrò àti oríṣiríṣi àwọn nǹkan míì àwọn sáyẹ̀nsì gan tó sọ yìí pé ntọ́lọ̀ ń sọ pẹ̀lú àyà Quran lọ́jà biologically àyìnbó tí àìsàn bá ti ń bẹ nínú ìran kan tí ò sí inú ìran míì àìsí inú ìran míì ó lè neutralize ẹ̀ ṣùgbọ́n báyọ̀ pé àìsàn sínú ìdílé ti yín iná ẹ̀lẹ́tọ́ ń fẹ́ra yín ó tún lé máa pọ̀ sí kọ́ máa lágbára ni. ìtọ́lọ̀ ń fẹ́ fún wa ìlọ́dà jùlọ bá sáyẹ̀nsì ife ká mẹ́sì pẹ̀lú ara wa táwa lè jẹ tí ò ní jẹ rárá kọ́lọ̀ mọ́ jẹ ọyọ wa lẹ́nu kọ́lọ̀ fọ́nà bá ti síta kó la ti fẹ́ wọ́lá mi. ìta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé tọ́lọ̀ ń bá ti ní òun ṣe ní ẹ̀tọ́ òun náà ni ká gbà fún bẹ́ẹ̀ ìtọ́ bá ti ní èèwọ̀ ni ká mọ̀ ìdí aburú tó ń bẹ́ẹ̀ iná ẹ̀ lọ tó fi délé wọ̀ tọ́lọ́ bá sọ pé wà hàlùlọ́lọ́ olùbẹ́yì ntọ́jẹ́ títà ríra òun ṣe lẹ́kọ̀ọ́ fún yín ṣùgbọ́n ntọ́jẹ́ rìbá òun ṣe léwọ̀ fún yín. ọlọ́run tó wá fún wa yìí pé ń bá ti túbá ọlọ́run gba túbá má wà níbi ọ̀rọ̀ ọlọ́run wa àti ṣùgbọ́n kó o tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run bí ìgbà tí ẹran tó ìyẹn tí wàá dààmú lórí ẹ̀ ah, tí mo ti wá yẹn mọ́ olú ẹ̀ sùn lálẹ́ bá ń gbọ́ hẹ́ẹ̀ hẹ́ẹ̀ ọba tilẹ̀kùn lọ́ba ní à ah, ẹran ìlú tún dé yìí ọlọ́mọ sí wọn bẹ́ẹ̀ náà ni bá wa lọ́dọ̀ ọlọ́run nígbà tí yẹn bá ti dẹ́sẹ̀ nígbà tó sọnù tí ọ̀yẹ́ kó ti tọ́ba wa tọba tẹ́rí padà lọ́kọ́dọ̀ tọba tẹ́rí padà lọ ọ̀dọ̀ olówó rẹ̀ a O pé ó ti tẹ́rí padà lọ ọ̀dọ̀ ọlọ́run ọba tó ọba àlekè ọlá lànàbí sallallahu alaihi wasallam sọ pé àtà ìwọ àni ìdámbi kàmáńlá dámdàlà ẹ yóò tọba ti túbá kó bí ẹ̀jẹ̀ kan lọ́dọ̀ ọlọ́run tó fi ọkàn túbá lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tí ọ̀lẹ́tẹ̀ mú un torí bọ́lọ̀ ti tàwájú tí ọmọ àdébí ádámù ni wọ́n á àlejò àmọ̀dẹ̀tẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ fún wa tá a bá ti wá túbà lọ ọ̀dọ̀ ọlọ́run yí ìgbà tí yàn lẹ́sẹ̀ mọ̀ kódà tí ẹ̀ bá tó padà á di ẹsẹ̀ ń kọ́mọ jákè kó o nínú kẹ ọlọ́run ó ti túbà lọ́ba tó wá padà síbẹ̀ ẹsẹ̀ náà ló tó dá ìdí yìí kó tó túbà ló pé ìbò gbogbo anabi wa sallallahu alayhi wa sallam ọfẹ ike Ọlọ́run ọba máa gba túbà ẹ̀dá lókù àti ọba tí mo kọkà kú tí ìkọkà kú bá dé à ẹ kò sí tòkọ́lọ̀ kọgbà túbà wa gbogbo àti ètò wa kọ́lọ̀ kó sàmójútó fún wa wàlá àti tòlù ọ̀la àti sọ̀rọ̀ lọ́wọ́ aláàbí ìdìnnà muhammadin wa alihi wa sahbihi wa sallam. alhamdulillahi wa kafa والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر السفر أما بعد فأيها المستمعون الكرام فإلى حباه والأعزاء فقد كمل الله سبحانه وتعالى الآية, الآية التي ما زلنا نفسرها بقول ومن عاد فأولئك أصحاب النار فيها خالدون دلالة على على أن الربا من كبائر الذنوب حدثكم الله أقول لك في جماعة النبي محمد صلى الله عليه وسلم nípa يا ربا ká tẹnu bọ̀ tọ́lọ̀ bá sọ pé ẹ̀ ń bá túbá wọ́n sàmójúkò òkun ọlọ́run tó wá ń parí ááyà yẹn ń pé ẹ̀ ń yóò tó bá tó wá padà sí ìgbà tó sàtà púpọ̀ ìgbà tó wọ́n sàmọ̀ ẹ̀jẹ̀ lọ káwùlá ika àtàwọn náà ọlọ́run ní àwọn èèyàn náà nù ó àwọn èèyàn náà nìyẹn bóun ti di àpá àdúgbò wọ́n máa bẹ́ẹ̀ lọ́ọ́ gbére ni kọ́lọ́kọ́lọ́ wa tó bẹ̀rẹ̀ àwọn onímọ̀ Islam wọ́n sọ̀rọ̀ lórí kàbá ìlú dùnú àti kọ̀bá ìlú dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kékeré gẹ́gẹ́ kóran tó tọ́ka sí láàyè kan títí àwọn ẹni ọlọ́run àwọn tó ṣe wọ́n ń jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a kọ̀ fún wọn títí wọ́n mọ̀ sí àfàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa ń jìnà sí ọlọ́run ní nítorí pé ń jìnà sí ńlá wọn yọ bẹ́ẹ̀ náà ni àwọn okùnfà oríṣiríṣi ní ìtọ́nà gbogbo kalẹ̀ fún wa títí wọn máa dọ̀ka ìpẹ̀lẹ́ fún wa. àwọn onímọ̀ wa sọ̀rọ̀ lórí pé bóòlù láti mọ ife ẹ̀sẹ̀ ńlá rè bóòlù láti mọ ife ẹ̀sẹ̀ kékeré. nínú tí wọ́n sọ òun náà ni pé tí kura bá ti fojú abẹ́ ń kò lórí sí ẹ̀sẹ̀ nílì jẹ́ káti mọ̀ pẹ́sẹ̀ ńlá rè. bí ìsìnà bí olè jíjà bí ọtí mímu bẹ́ẹ̀ náà ni bí ike wa alallahu bẹ́ẹ̀ wa harrama dìgbà ọlọ́run fi títà rírà lẹ́tọ̀ọ́ nítorí ìgbà ọlọ́run ti lé wọ̀ ó túmọ̀ ìfẹsẹ̀ láti nínú tẹ̀sán àdìmẹ̀tẹ̀ ńlá ni pé kọ́nà wọn ṣàjọ wí pé iná ìní jẹ́ ẹ̀sán fẹ́ ń bá ti kì í ṣẹ̀ṣẹ̀ kékeré lọ́nà wà pé pé iná yóò jẹ́ ẹ̀sán fẹ́ ń bá ti ẹ̀ṣẹ̀ ńlá lọ́nà mọ́ wò pọ̀ mọ́. kò sí túmọ̀ sí pé jíjẹ owó èlé inú ńlá ni kìí ṣe ń tọ́jú kí a máa fojú sí rẹ̀ láìpẹ́ rárá ọlọ́run wá sọ pé irú àwọn èèyàn ni wọ́n mọ̀ ọ̀dẹ̀dọ̀ gbére bẹ́ẹ̀ àfíjà àdúgbò ń lọ́wọ́ ìjẹ̀mọ́ra àwọn ẹni ọlọ́run fi ń dúró sí ìtúnà ọlọ́run àti ìtúnà nígbà ọ̀sán ọ̀bá àdìọ́sọ́là tí ń tẹ̀lé àwọn tàbí àdìgbò ọ̀sán ọ̀bá àdìọ́sọ́là ìtọ́wà ní àdìọ́sọ́ wọn tí ń sì fi orinlẹ̀ náà ní wípé ìsì ẹbọ sọ́lọ́run tí èèyàn bá ti tó bá fi kú yóò sì gbére nù náà kò sí èmi ti bẹ̀ ọlọ́run tó ní nàlá àláyé tó tó ayé ti kẹrẹ tẹ̀lé wọ̀nyẹ́ kúrò máa ju nàlá ayé ti àyè màjẹ̀ká ọlọ́run ní ká bójú kó fún yẹn kó sẹ́bọ́ lọ́dọ̀ ẹ̀ tó bá fi lè kú lórí ẹ̀ ṣùgbọ́n tó bá yàtọ̀ sí yìí ọlọ́run bá máa sọ̀rọ̀ sí kẹrẹ fún ẹ̀dìbá ni jùlá ni olè jíjà ni lóríṣiríṣi ọlọ́run abọ́n ṣàbójútó ẹ̀ fún àìgbàgbọ́ náà ní kọ́nà sọ pé nǹkan yìí haramu ni tí wọ́n wá sọ wípé halali ni Ọtọ ní kó o jẹ sọ́fìn rẹ̀ kó o sì gbà pé haramu ni èyí á máa ṣe haramu tí ọmọ ìṣe haramu ni tó o ti wọ́n náà forí dẹ̀ mi mú mi ní tilẹ̀ mi kò ní tètè rárá ìgbà wo ni ó tó ti tọ́ba wípé haramu tó ń ṣe wà láti ní darí àwọn àbá àyẹ̀ńsọ tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣòwò ìkòtí ní kọ́nà kọ́tọ́ ìlànà onímọ̀ ibnu abbas àtàwọn nínú àwọn sàádé àtàwọn nínú àwọn tàbíyìn wọn làwọn yẹn lọ́lọ́run rìbá àti inú àyà ni. ipe wà mọ́ ní àádà ẹ̀ ń bá padà síbi rìbá tọ́ka rìbá òun ti hàlàálì fáwùlà ìka káàbù náà àwọn ìjọ iná nìyẹn òfin yà ọ̀lù wọn mọ̀ bẹ́ẹ̀ lọ gbére. bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti fojú hàn lọ́ẹ̀sì ìpínlẹ̀ haramu ni kéèyàn kàdé hàlàálì tó ti tẹ̀lé ìjọba ti fojú wọn nú ẹ̀sìn pé halali ni kéèyàn wá sọ di haramu oní àdìgbèlè nítorí fojú wọn ní Islam pé ọ̀ràn ẹ̀yẹ ni kéèyàn wá sọ di mùsàábù àdúgbò sọ di mùbáàbù ó ti kéde rí bí irun wákàtí márùn táǹkì ó ní òun lè kò ní ṣe dandan o àbí àsìkò táǹkì tọ́lọ̀ ti pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú ìwé ó ti lásìkò ó ní rárá òun lè fa gbogbo ẹ̀kọ́ ń wí tẹ̀yìn ó ti kà sí ẹ̀sán fún bẹ́ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ àjọ tí ló yẹ ẹ̀sìn kan náà o àkànjọ́jọ́ ra wa ni o àyèmáyé èèyàn tí ó ti jọ mùsùlùmí ọlọ́run tó fi àwa mùsùlùmí ẹ̀jẹ̀ àjẹ tí ọkàn jọ mùsùlùmí wọlé àti tóbi wọlé àti wọn rẹ̀ ìta gbọ́ ìfọyọ̀ jẹ́ wúlò fún wa ọlọ́run tó wá lẹ́yìn tí yóò máa lo òfin ọlọ́run yóò máa tẹ̀lé òfin ọlọ́run ìta bákàtí ṣe ẹ̀kọ́ lọ́kọ́ sàmójúkò fún wa àti títóbi ọlọ́run rẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àti agbára rẹ̀ bẹ́ẹ̀ àti àyìnkú láìláì rẹ̀ àfi bẹ́ẹ̀ ọ̀rọ̀ nàìjíríà lórí ló ṣeré kọ́lọ̀ ń bá wa kó tún jẹ́ kó tún dáa bá yà pé wà nínú ẹ̀ lọ kọ́lọ̀ ń dá kó bá yí kó bá yí ìjà yìí padà sí dáadáa wọlá àti wọlá àti ìyẹn tó ló mú tó fojú hàn kọ́lọ̀ ń kó bá wa kọ́lọ̀ ń kó ṣàánú àwọn arúgbó kó ṣàánú àwọn méje tó tó wọ́n ń sin ọlọ́run lójú méjèèjì ọlọ́run dákun mọ́tà sàn gbogbo wa pátápátá bá wa ká ilẹ̀ ikú ńlẹ̀ kọ́ bá wa tó ìlú ìpẹ̀lú dáadáa àwọn tí wọ́n ń ṣèjọba ayé wa lórí ìṣe àṣẹ tí ń bọ́ sí ìyọ̀nù kọ́lọ́nkọ́lọ́nkọ́ máa fún wọn lórí ẹ̀ èyí tí wọ́n ń ṣe tó bọ́ sí ìdínú kọ́lọ́nkọ́lọ́nkọ́ bá wọn yíwá padà lórí ẹ̀ ọlọ́run jẹ́ ọjọ́ ìṣe àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa tí wọ́n ti máa pe ìwọ ọjọ́ náà fún wa àti fún ọmọ ìjẹ ìjọba ìwà lórí ọ̀pọ̀tànà láti bí kúrò lọ́nà bá àdé ìjàdé ìkànnà وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا من الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ثم إلى صلاتك ربي يرحمكم الله